Good morning, my viewers. My name is Yemi, and my how are you all doing? And how is um, how you all doing? I hope you're all looking after yourself and keeping safe. Um, before I start, I'd like you to please subscribe to my channel, show your love, share share your comments. It goes a long way, and um, I just like your support. Now you know keeps me coming back. Please do. Uh, conversation before me this morning. I really want to get involved and talk about today I would like you not to please don't come for me. I'm just saying it the way I, it is, and you all know that you're doing that. It's about my Yoruba people. ṣeré àwa Yorùbá jẹ́ ní tó sọ fún ilé ìdẹ̀tẹ̀ gbọ́ ṣeré ẹ̀yin Yorùbá ẹ máa ń inu jù inú gbogbo nǹkan tẹ bá ń ṣe inú gbogbo nǹkan tẹ bá ń sọ inú gbogbo eré tẹ bá ń ṣe àmì èpè ti pọ̀ jù to be honest there's no how you watch yeah, any of this or your Yoruba movie and eh, tí ò sí pé I stop all watching all this Nollywood movie I say can't remember now like twenty years back I I did stop because I can't even pronounce the album even, even the label and then eh, when you watch it sometimes I can't even sleep it's just you to be thinking be running away from everybody you be thinking everybody is a witch or everybody is, is like it's just scary and i don't allow my kids to watch it I'm not gonna lie, I don't allow my kids to watch it. I even watch the Igbo movie. Cause then uh, I, I don't. To be honest, I don't even watch Yoruba movie. To be honest, I don't. I watch the the Igbo movie. The, I, I watch that uh, safely, and I'm okay with that. But Yoruba, kí ló ń ṣe yín náà? gbogbo eré yín is just èpè ni ẹ máa ń ṣépè fúnra yín jù ó lè ń jà yín you have to get this, this come off it ẹ máa ń ṣépè fúnra yín jù bẹ́ẹ̀ tí ẹ ní blọ́ọ̀gì gan náà èèpè ni tẹ́ bá ní ẹ blọ́ọ̀gì ẹ lè blọ́ọ̀gì one hour kẹ́ máa blọ́ọ̀gì two hours kẹ́ máa waste time ara yín but nearly more than ninety percent of that your blogging is just raising curses on each other what for some people you even cursing you don't even know them You never even gonna meet even if you see them on the street you can't even identify them why what's the point what's the fight for kí ló dé èpè ṣalẹ̀ máa ń ṣe fúnra yín I need to wake up I just don't like it àì mí ì tiẹ̀ lè wò ó ńgbà mí mi ì tiẹ̀ jẹ́ káwọn ọmọ mi wò ó bí mo ń wo tv tó bá jẹ́ àwọn yorùbá blog yìí tẹ́ bá wà ń bẹ̀ i switch the channel because i don't want my kids to pick up on that àmìkọ́jọ́ mo wà mí mo wọ́n gbọ́ yorùbá but i don't want them to pick up on that negative energy tẹ́ máa ń gbé wá sórí social media yẹn i don't want my kids to pick up on that i don't want them to say mom oh is that nigerians ah oh yeah no i don't want to say that kí ló dé náà èpè ṣáá ni dípò ẹ tí wọn máa ṣépè fún ẹni tí ẹ mọ̀ ẹ máa ṣépè fún celebrity tó ń ṣoríire ẹ máa ṣe ṣépè tẹ́ bá celebrity kan tó ń ṣoríire instead kẹ́ gbé lárugẹ instead kẹ́ help kẹ́ sọ pé yìí náà wà lẹ́yìn tiwa èèpè lẹ́ máa máa ṣẹ́ fún wọn èèpè ṣáà ni ọmọ bíbí inú yín gan èèpè leverage wọn kí ló dé ah ah when did you stop you no even ashamed ọkùnrin wo ló fẹ́ fẹ́ rú yín ọkùnrin wo ló máa wo obìnrin tó ń ṣépè ṣépè ṣépè lórí social media máa ṣépè ṣépè ṣépè and say you know what i like that i want that one who's gonna ever say that you need to pack you up tẹ́ "Bani, ní nǹkan sọ get get off social media you understand me don't come for me mo pé mo ṣe ń sọ ẹ oh, don't you try coming for me because i take you back from head to toe i take you from toe to head and i dish you don't you dare come for me understand me i'm not your level the point is that what i'm trying to take tell you is that ẹ eh, ó yẹ kí àwọn tó tiẹ̀ like even let you share that on social media look into it it's not cool kò dáa kí ló dé ẹ eh, stop you just look ẹ kàn eh, look like an idiot when you stand there and start kẹkọọ máa ṣépè kẹkọọ máa ṣépè that doesn't make you look good bẹ́tẹ̀ ẹ̀ fáìn tẹ́lẹ̀ gan bẹ́tẹ̀ rẹ̀ pé ẹ̀ fáìn bẹ́ẹ̀ ní orí yín when they start all this ṣépè ṣépè ṣépè tẹ̀ ẹ̀ ṣe yìí you begin to look like an ira ira idiot you just look like an ira idiot You look like a, like stupid. I don't like it. It's about time you stop. Tẹ́ bá ní sọ, go back into your whatever you, you and go and do something else. Go back into you know sit down. Don't talk. You don't have to talk if you have nothing to talk about. But if you have something to talk about, please don't let it be raising curses on each other. It's about time. Uh, we just stop. Stop. Go rí ẹ̀rí ẹ̀rí ẹni bá It's so uncomfortable. Àwọn ọmọ yín iṣẹ́ ọmọ iṣẹ́ ìlẹ̀sọ̀ yẹn fún ọmọ ọkọ máa Homo military won le wo na won le wo Nollywood movie because there's too much courses and there is too much. It's offensive, it's annoying. Ẹ mo máa ṣépè ṣépè ṣépè títí èpè kan ti tán nílé elépè. Kí ló dé? Please stop. So this is Yemi. If you want to, you know, comment into my channel, comment. If you want to say your whatever it's upsetting you, say it. I don't care. You, you don't you don't after you don't come for me. So I don't care. So you don't have to leave your comment if you don't want to. And if you want to leave your comment, make sure it's good. So subscribe to my channel. Bye.